ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹnurere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn Joseph Adéwọlé ẹ̀rí olúwa ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin níbikíbi tí a wà tí a ti ń gbọ́ mi ní orúkọ Jésù Kristi gẹ́gẹ́ bí ìṣe wa lónìí yìí a tún máa bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run a ó máa tẹ̀síwájú lábẹ́ àkòrí ńlá èyí tí mo pè ní ọ̀rọ̀ ọlọ́run ẹ kì í sì pé ní ìjẹjọ à ń béèrè ìbéèrè kan lọ́wọ́ ara wa èyí tí a wá ìdáhùn sí láti látinú ọ̀rọ̀ ọlọ́run wípé ǹjẹ́ a lè gbẹ́kẹ̀ wa lé bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run lónìí yìí a máa wo àkòrí èyí tí mo pè ní kíka ọ̀rọ̀ ọlọ́run ó ń fúnni ní ìrírí èyí tó yẹ pé ó dára ó ń fúnni ní ìrírí èyí tó yẹ pé ó jẹ́ ìdùnnú àbí èyí tó yẹ pé ó dùn mọ́ni ká tó tẹ̀síwájú ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run ipá àtagbára àjíǹde àti ìyáfi ọpẹ́ àti ògo àti ọlá àti ọ̀wọ̀ fún ẹ̀yin ọlọ́run ọlọ́run ọ̀rọ̀ agbé yín ga bàbá gba ọpẹ́ wa ǹjẹ́ ní wákàtí yìí ọlọ́run à ń lọ sínú ẹ̀kọ́ ọ̀rọ̀ yín àtèmi tí ó sọ àti gbogbo àwọn etí tí ó máa gbọ́ mo gbàdúrà lórúkọ jésù oyè wa àti ní iṣẹ́ ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí lórúkọ jésù ẹ̀rí kó jáde láti bẹ̀ orúkọ yín kó dà yín lógo gbogbo ọkàn tí òkùnkùn ń bá jà gbogbo ọkàn tó wà nínú ìpòrúru lórúkọ jésù kristi lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kan gba ìmọ́lẹ̀ orúkọ yín kó dà yín lógo ní orúkọ jésù kristi ni mo gba àdúrà àmín gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo sọ wípé a máa bára wa sọ̀rọ̀ lórí àkòrí èyí tí mo pè ní ọ̀rọ̀ ọlọ́run kíkà ó jẹ́ ìrírí èyí tó yẹ pé ó mú ìgbádùn àbí ó mú ìdùnnú wá um tí a bá wo ọ̀rọ̀ ọlọ́run látinú ìwé jóòbù ẹ jẹ́ ká ṣí bíbélì wá sínú ìwé jóòbù orí kẹta lé ní ogún ìwé jóòbù orí kẹta lé ní ogún ẹsẹ̀ ìkejìlá ìwé jóòbù orí kẹta lé ní ogún ẹsẹ̀ ìkejìlá bíbélì wípé ó ní bẹ́ẹ̀ ni èmi kò padà sẹ́yìn kúrò nínú òfin ẹnu rẹ èmi sì pa ọ̀rọ̀ ẹnu rẹ mọ́ ju òfin inú mi lọ ẹ̀kẹ́ hallelujah bíbélì wípé jóòbù ló ń sọ̀rọ̀ yẹn ó ní òun ò pa ọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ ọlọ́run ó lóun ò fà sẹ́yìn kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run ó kíyèsí wípé ó ní òun pa ọ̀rọ̀ ọlọ́run mọ́ ní ẹnu òun òun pa mọ́ ju òfin tinú òun lọ ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ọlọ́run tí Jóòbù rí ó dùn mọ́ ó sì pa á mọ́ torí pé nǹkan tó bá ṣe pàtàkì sí ènìyàn ni ènìyàn máa ń pamọ́ àkíyèsí ni pé tó máa fún wa ní owó eh, a máa pa owó mọ́ tàbá tó máa fún wa ní nǹkan bíi dúkìá tó níye lórí a máa pa á mọ́ ẹ rí Jóòbù ó rí ọ̀rọ̀ Ọlọ́run tó ti kà ó dẹ̀ pa á mọ́ ó pa á mọ́ sí ọkàn àyà ẹ̀ ó lóun pa á mọ́ ju òfin inú tòun lọ kí ni wọ́n ń pè ní òfin inú òfin inú ni àwọn nǹkan tí àwọn tí orí tí ìlú àwọn àṣà tàbí èdè ibi tá a bí wa sí tí wọ́n kọ́ wa òfin agbègbè òfin ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn òfin wọ̀nyí dáa ó ní ṣùgbọ́n tá a bá gbé e sẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń gbọ́ tí ó ń kà ó ní òun pa á mọ́ ju àwọn òfin tinú yẹn lọ in tó túmọ̀ sí òun ni wípé òfin tọlọ́run yẹn ọ̀rọ̀ Ọlọ́run yẹn ó máa lè ràn án lọ́wọ́ láti lè láti lè ṣe ó ní láárí ó sì lè máa ràn án lọ́wọ́ láti lè ṣe tó dára ju òfin tinú ẹ̀yẹn pàápàá lọ ni ohun tó túmọ̀ sí òun nìyẹn ọ̀rọ̀ ọlọ́run tí a bá kà á ó ní ó jẹ́ ó máa ń fún èèyàn ní ìrírí láti inú ìrírí òun ni jóòbù ló ṣe sọ ọ̀rọ̀ yẹn wípé òun ti wò ó òun ti wo òfin tinú òun ti wo òfin ọ̀rọ̀ ọlọ́run tó ń kà òun rí i pé ọ̀rọ̀ ọlọ́run ní kíkà àti ní lílò ó níye lórí ju òfin tinú tòun lọ ìwọ tí ò ń gbọ́ mi ṣé òfin tinú tiẹ̀ ló ń pamọ́ ni àbí òfin ti ọ̀rọ̀ ọlọ́run tí o bá lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí o sì ń ka ọ̀rọ̀ ọlọ́run ó máa fún ọ ní ìrírí èyí tó ládùn èyí tó dára èyí tó kún fún àlàáfíà á fún ẹ ju òfin tinú rẹ lọ torí pé òfin tinú ènìyàn béèyàn bá ṣèfẹ́ inú ara ẹ̀ máa gbé àgbékalẹ̀ tinú ara ẹ̀ ohun tó máa gbẹ̀yìn ẹ̀ òun ní ìjákulẹ̀ ohun tó máa gbẹ̀yìn ẹ̀ òun ní òun ní àbámọ̀ mo gbọ́dọ̀ a gbọ́dọ̀ lè rí ọ̀rọ̀ ọlọ́run bí Jóòbù ṣe rí ọ̀rọ̀ ọlọ́run kí a mọ̀ wípé ó níye lórí kì í sì múni kọsẹ̀ kì í múni ṣubú kì í múni kábàámọ̀ bí ènìyàn bá lè kà á tó sì pamọ́ ní okùn àyà rẹ̀ ẹ tẹ̀síwájú sínú nǹkan tí dáfídì tiẹ̀ rí nínú ìrírí tiẹ̀ dáfídì nínú nínú ìwé nínú orin dáfídì orí ìkọkàndínlógún ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkẹwàá dáfídì orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹwàá bíbélì wípé ó ní wọ́n ju wúrà dáradára púpọ̀ wọ́n sì dùn ju oyin lọ àti rírọ́ afárá oyin ẹ̀kẹ́ hallelujah òye ìrírí dáfídì òun leléyìí wípé ọ̀rọ̀ ọlọ́run ó ṣe kí ni ó dùn púpọ̀ ó dùn ju oyin lọ tá ní ká wo nǹkan tó dùn ara àwọn nǹkan tó dùn tí ò sì ní yọyan tí ò sì ní yọyan lẹ́nu òun ni oyin ó ní ó dùn ju oyin lọ ó tún wá dùn ju rírọ́ afárá oyin lọ kí ló ń sọ nípa ìyẹn òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run wípé kíkà àti pípa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ ó fún òun ní ìrírí tó jẹ́ kí ayé òun kí ó dùn ju oyin àti rírọ̀ afárá oyin lọ tá a bá wo ìwé orin dáfídì orí ọgọ́rùn-ún ọgọ́rùn-ún eh, psalm one hundred nineteen ẹsẹ̀ twenty eight psalm one hundred nineteen verse number twenty eight bíbẹ dáfídì sọ níbẹ̀ wípé ó ní ọ̀rọ̀ ọlọ́run ó ló fún un ní ìgboyà ó fún un ní ìwúrí ó fún un ní ìtìlẹ́yìn bákan náà ló yẹ sọ nínú psalm one hundred nineteen yẹn psalm 1:19, verse 54. Edeka shibeli wasibe. psalm 1:19, verse number 54. Edeka wo nǹkan tí ìrírí míì tí dáfídì tó fẹ́ pín fún wa pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ó ní ìlànà rẹ ni ó ti fi ni ó ti fi ṣe orin fún mi àti ní ilẹ̀ àtìpó mi ó ní ó rí ọ̀rọ̀ ọlọ́run dáfídì ó rí ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ ìrírí ọ̀rọ̀ ọlọ́run ó fún dáfídì ní nǹkan tó ń pè ní bí orin ó ló jẹ́ bí orin fún ìgbé ayé òun adàmí pé ta bá lọ síbi ìnáwó tí ò bá sórin ń bẹ̀ ẹ rí i pé ìnáwó yẹn ò tí ì dùn ta bá wà ní ilé ìjọsìn tí ò bá tí ì sórin ẹ rí i pé ó máa ń lọ lẹ̀ bákan ó ní ó rí orin gẹ́gẹ́ bí ó rí ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ìtẹ̀lé àbí ìgbẹ́kẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run wípé ìtẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run yẹn ó fún ayé òun ó fún ní ohun àdídùn ohun àdídùn èyí tó ṣe é jó sí ó jẹ́ káyé òun ó jẹ́ káyé ẹ̀ ṣe kó dàbí èyí tó jẹ́ pé ó ṣe é jó sí tí èèyàn bá sì ń jó tórin tó dùn bá wà tó bá ń lù ú kì í ṣe nìkan ló máa ń jó ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa jó àtẹni tó ń kọ́ pàápàá máa jó bẹ́ẹ̀ làwọn tó ń gbọ́ náà á máa ṣe kíni wọ́n á máa jó ó túmọ̀ sí pé tí èèyàn bá tẹ̀lé ìlànà àti tí èèyàn bá tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run á jẹ́ kí ayé ènìyàn kó dùn á sì jẹ́ kí àwọn ẹlòmíín náà lè rí adùn èyí tó wà nú ayé irú èèyàn bẹ́ẹ̀ àti ìrírí ayọ̀ tí irú ènìyàn bẹ́ẹ̀ tó ní. ìwọ tí ò ń gbọ́ mi yìí ní àkókò tá a wà yìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé ọ̀rọ̀ ọlọ́run sẹ́gbẹ́ kan tí wọ́n sì ń ṣe ìfẹ́nu ara wọn ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé ọ̀rọ̀ ọlọ́run sí ẹ̀gbẹ́ kan tí wọ́n ń tẹ̀lé ọgbọ́n orí ara wọn ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé ọ̀rọ̀ Ọlọ́run sí ẹ̀gbẹ́ kan tí wọ́n ń ṣe ìfẹ́nú ara wọn tí a bá gbé ọ̀rọ̀ Ọlọ́run gbé sí ẹ̀gbẹ́ kan a ó túmọ̀ sí pé irú ayé bẹ́ẹ̀ àti lè ní ìrírí afárá oyin kò ní sí ẹni tó bá gbé Ọlọ́run ságbá kan tó bá ṣe tinú ẹ̀ á jẹ́ pé orin ìdùnnú kò ní ti irú ayé èèyàn bẹ́ẹ̀ jáde ẹni tó bá gbé ọ̀rọ̀ Ọlọ́run sí ẹ̀gbẹ́ kan ẹ rí i pé irú èèyàn bẹ́ẹ̀ irú ayé bẹ́ẹ̀ kò ní lè rí kò ní lè ní ìrírí afárá oyin kò ní lè ní kò ní lè ní ìtìlẹ́yìn àbí nǹkan tó ń pè ní ìwúrí àbí ìgboyà láti lè gbénú ayé yìí láti lè tẹ̀síwájú nínú ayé tí a bá fẹ́ ní ìrírí yìí mo wọ́n ń pè ọ́ níjà wípé kó padà láti máa lọ sí bẹ̀rẹ̀ sí ń ka ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe ọ̀rọ̀ tí àwọn ènìyàn ti sọ àbí àwọn ọ̀rọ̀ táwọn ènìyàn ń gbọ́ ẹlòmíì ìgbé ayé ẹ̀ ó gbé sórí àwọn àwòrán tó ń wò lórí tẹlifíṣàn ó ń gbé àwọn ìwòye ayé àbí ìgbé ayé ẹ̀ ó gbé lórí àwọn ọ̀rọ̀ tó ń gbọ́ látinú àwọn rédíò asọ̀rọ̀mágbèsì irú àwọn eléyìí ó máa máa mú àdánù àbí ìbànújẹ́ wá ni pàápàá fún àkókò tí a wà yìí àwọn ìròyìn ó gbẹnu tán òun kọ́ ló lè kò lè fi ayọ̀ tàbí adùn sínú ayé ènìyàn kankan torí pé kò lè kọ́ ènìyàn láti lè mọ bí ìgbésẹ̀ tọ́lọ́run fẹ́ kí ènìyàn gbé tó máa lè mú ìdùnnú wá ní àkókò kan ṣùgbọ́n tá a bá lè padà láti lọ bẹ̀rẹ̀ sí ń wo ọ̀rọ̀ ọlọ́run ká sì bẹ̀rẹ̀ sí ń kà á ká sì bẹ̀rẹ̀ sí ń kárí bó ti ṣe rí gan níwájú ọlọ́run èyí lè ló máa lè fún ayé wa ní ìrírí ìdùnnú ìrírí ayọ̀ ìwọ tó láyọ̀ ìwọ tí ó kárí gbọnú mo fẹ́ kó mọ̀ wípé àṣírí ìdùnnú yẹn ó wà nínú kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún ìgbé ayé wa ibi tí a máa parí iṣẹ́ ìránṣẹ́ alẹ́ yìí sí òun leléyìí tó bá di ní ọjọ́ mẹ́jọ ní agbára Ọlọ́run a ó tún máa tẹ̀síwájú ní bóyá ìwọ ń fẹ́ kí o ń fẹ́ ìbéèrè ni àbí o ń fẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni àbí o ń fẹ́ ìmọ̀ràn o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní agbára ọlọ́run a ó tún jọ máa sọ̀rọ̀ síwájú àti síwájú sí i ẹ jẹ́ kí a tẹríba wa fún àdúrà ọlọ́run ipá àtagbára ọlọ́run ọ̀rọ̀ á gbé yín ga torí wípé ẹ̀yin ni ọlọ́run wa a dúpẹ́ fún àánú ńlá èyí tẹ́ fi hàn wá àti pàápàá tẹ́ ìjọ̀wọ́ ara yín tẹ́ fi ọ̀rọ̀ yín fi hàn wá tẹ́ fún wa ní bíbélì èyí tó jẹ́ pé ìkíkà àti gbígbọ́ ó lè fún ayé ènìyàn kan ní ìdùnnú ìrírí ìdùnnú mo wá ń gbàdúrà wípé oore ọ̀fẹ́ tá a fi lè yan ọ̀rọ̀ yín tá a sì lè máa kà á fún ìgboyà fún adùn fún ayọ̀ fún ayé wa lórúkọ Jésù olùẹ̀yọ̀ǹda fún wa bàbá mo gbàdúrà pé gbogbo ọkàn tí èṣù ń pọ́n lójú tó ń jẹ níyà ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ ṣírò èèyàn bẹ́ẹ̀ ní iyì àti ní ojú ẹ̀mí láti lè rí ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí ohun tí a gbọ́dọ̀ sábà àti láti jẹ bí ẹni tó ń lá oyin tó yẹ pé gbogbo orú ayé bẹ́ẹ̀ ní wákàtí yìí á lè padà wá di oyin á wá di adùn gbogbo ayé tó ní ìpọ́nlójú á wá di ayé tó máa ní ìrírí ayọ̀ àti àlàáfíà adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní ìjọ mẹ́jọ ẹ̀fà nù kà tí ẹ bá tí ì padà bọ̀ lórúkọ jésù jọ́ mẹ́jọ olú ẹ̀fà nù kà wáyẹ àdúpẹ́ tó dúpẹ́ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín jésù lolúwa ó dàbọ̀.